nígbà tí gbogbo èèyàn pariwo ah ìyá Mohbad eh, join hands together with your husband and fight for your son kìnìún kan everybody gbogbo wa lásàbálà kẹkẹ ìyá Mohbad ẹgbẹ́jà tẹ̀ ń jà sílẹ̀ ọmọ yín lélẹ́yìí ògo tọ́lọ́run ọba fún yín yìí ẹ lè má rí irú ẹ̀ mọ́ nínú fámìlì yín twenty years to come tí ò bá kí ń ṣe orí ọ̀fẹ́ ọlọ́run àti àánú ẹ̀ èèyàn lè má rírú ẹ̀ mọ́ láéláé. ẹ̀yin gan tẹ́ ẹ ní ọmọ àti bàbá àtìyá ẹ ẹ̀ mọ ògo ràpàtà tọ́lọ́run adániwáyé tó kó sí yín lákàtà tó fi jíǹkì yín ẹ mọ bó ṣe wú ẹ mọ bó ṣe ẹ́vì sí nọ́tàn ti ìgbà tí Mohbad jáde láyé ìràwọ̀ ẹ̀ bí ò bá ṣe tó láyé bógbó ò bá ṣe tó láyé àpẹẹrẹ lẹ́kọ̀ọ́ rọra rí nígbà tó kú tán yẹn ògo ra bàtà ẹ fi àìbìkítà ẹ fi bọmọ ẹ fi pàtó ọmọ ọlọ́mọ dànù ìyá Mohbad wọn ní kẹ́ ẹ jókòó tọkọ yín ẹ so wọ́pọ̀ mọ́ bàbá yìí nígbà yẹn kò sí àràtẹ ẹ̀dá tán kínní kan ní o jòsí kò sórúkọ tẹ́ ẹ̀ pé máa yìí tán jòsí o jòsí o akógun ọmọ akógbọ́ ọmọ akẹ́sí ọmọ akọ́run ọmọ. torí wípé ẹlẹ́dẹ́ àpòpọ̀ mọ́ wùn mí ìyá wùn mí kọ́ ló lùzọ ọmọ o maybe you don't get it ìyá wùn mí kọ́ ló lùzọ ọmọ o wùn mí ṣe ń ṣọmọ fún ìyá ẹ̀ o. <laughs> kò dẹ̀ ní ṣọ́kú mọ̀yẹ́ ìlójú lágbára lọ́wọ́ ọlọ́run ẹ̀yin lẹ́sàn kan tó níye sí yín ẹ̀yin lẹ́sàn wúrà àti fàdákà nù ẹ̀yin lẹ́mọ̀ bó ṣe ń ta yín lára sí bàbá Mohbad ló mọ̀ bóun ṣe jìyà lórí Mohbad bó ṣe ń kà lára bàbá yẹn ló mọ̀ ṣùgbọ́n ya mobile, torí bóyá torí pé ẹ̀sìn bẹ̀ fáwọn ọmọ yẹn ẹ kọ́ ọ̀lẹ́ prince torí pé ẹ̀sìn bẹ̀ fún àwọn ọmọ yẹn nígbà tó yẹ kí ẹ wà ń bẹ̀ mo máa bọ́ sẹ̀lẹ̀ ẹ kọ́ ọ̀lẹ́ màmí torí ẹ̀ lẹ́ẹ̀ ṣe mọ lẹ́ẹ̀ ṣe mọ bí ó ṣe ń du bàbá yìí bó ṣe ń ka lára sí kò sí orúkọ tẹ́ ẹ̀ pè tán ẹ̀yìn àtàwọn agbẹjọ́rò yín. Oh kò sí nǹkan tẹ́ ẹ̀ sọ tán kò sórúkọ tẹ́ ẹ̀ pé bàbá yìí tán nígbà tó yẹ kẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá yìí ká ní pé ẹ ti ṣe nǹkan tẹ́ ẹ ń ṣe yìí kálẹ̀ ẹ ti ṣe sẹ́yìn ni bóyá possible bóyá ẹ bá ti rí justice bóyá ẹ bá ti mọbi tẹ́ ẹ lọ. mo gbọ́ lórí social media tí mo gbọ́ níbì kan ní. Ni nígbà tí wọ́n bímọ tí wọ́n bí Liam ìyá Mohbad gangan ló ti kọ́kọ́ dáòtú Liam ìyá Mohbad ló ti kọ́kọ́ dáòtú Wùnmí pé à wọ́n ló ti pe bàbá Wùnmí bàbá ọkọ pé bóyá wọn ò jẹ́ kẹ́ ẹ gan gbé ọmọ mo gbọ́ voice note yẹn wọn ò jẹ́ kí ìyá Mohbad gbé ọmọ ọ̀yẹ́ kan fọwọ́ kan wọn ti sọnù bóyá forty days àbí nǹkan kọ́kọ́ ni ìjọ kò mọ gan ọ jẹ́ kẹ́ ẹ dúró jẹun níbẹ̀ mo gbọ́ tàbúrò bàbá Mohbad sọ nínú voice note yẹn àfi bíi pé èèyàn wá sí pàtí ẹni tó ń mọ̀ rí rárá mọ́ mi ìbúkúlẹ̀ kalẹ́ mà pàtí ẹni téèyàn ò mọ̀ rí lọ́ ṣe treat yín lọ́jọ́ ìkómọ Liam ṣó yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n lẹ́ẹ̀ tí ń róríṣiríṣi pẹ̀lú Wùnmí ẹ̀yin gọgọgọgọ lẹ kọ́ sọ fún ọkọ yín èyí tí ń ṣe bàbá Mohbad yìí pé à nǹkan báyìí báyìí mo dá ọ̀tọ̀ ẹ̀ o bàbá Mohbad ló pa mọ́ yín lẹ́nu nígbà yẹn ìgbà yẹn ìjà ò tí ì sí pé à ṣàmàmà wa dá ọ̀tọ̀ ẹ̀ ni ẹ̀yin yìí gọgọgọgọ lẹ ti kọ́kọ́ dá ọ̀tọ̀ Liam pé bóyá kò sọmọ yín lónìí ó ṣe wá jẹ́ nígbà tí ọmọ yẹn wá ṣaláìsí tán toríṣiríṣi wá ń jáde ìgbà ilẹ̀ lẹ́yìn ṣẹ̀ṣẹ̀ wá pawọ́ pọ̀ lẹ́ wá lẹ̀dí papọ̀ báyìí mọ́hùn mi ẹ wá ń pe bàbá Mohbad ní oríṣiríṣi torí nǹkan tẹ́ ẹ máa jẹ kò wá jẹ́ kẹ́ ẹ mọ nǹkan tẹ́ ẹ ṣe mọ́ Mohbad tẹ́ ẹ dẹ̀ mọ́ tó ọ̀rọ̀ tẹ́ ẹ dẹ̀ nǹkan tó rí màmá kò sí nǹkan ẹ ṣe nínú fídíò ìyá Mohbad kan tó ń pariwo nígbà tó ní kó wá ṣe DNA test ìyá Mohbad bẹ̀rẹ̀ sí ní pariwo wípé bàbá Mohbad kọ́ ló bí Mohbad ìyá ṣé ẹ ti wá gbà nísìnyí pé bàbá Mohbad ló bí Mohbad toró yẹ kán bí yín torí ẹ jáde sọ nínú fídíò yìí lọ́jọ́ sí wípé bàbá Mohbad kọ́lẹ̀ bí Mohbad fún in case tẹ́lẹ̀ ìrísí tẹ́lẹ̀ fi sọ̀rọ̀ yẹn ni wípé in case tó bá ṣe DNA test tí ò bá tálè ṣé ẹ ti mẹni tó ni mo Liam ni ìyá ṣé yìí mọ ẹni tó ni Liam ni lẹ́yìn sọ pé bàbá Mohbad kọ́ ló bí Mohbad kí wọ́n lọ sin ọmọ yín so tó bá ṣe DNA test tí ò bá tálè ẹ lè sọ pé ẹni yìí kọ́ lẹ bí ọmọ fún ẹni tẹ́ ẹ sọ tẹ́ ẹ fojú ẹ̀ gbalẹ̀ tẹ́ ẹ fojú ẹ̀ gbolẹ̀ ṣóun wá lè ó yẹ kán bí yín ní corona inquest lọ léèrè pé kán bá yín gbé wá pé ṣé nìyí lẹ wá bímọ yìí fún sìn nàìjíríà sá máa tètè ń gbàgbé nǹkan ṣé bàbá Mohbad lè wá bímọ fún sí torí ẹ bọ́ ta sórí social media lẹ sọ gbàngbàngbà pé bàbá Mohbad kò lè bí Mohbad fún ọ̀tọ̀ ni bàbá ẹ̀ torí nǹkan tẹ́ máa jẹ torí owó tán wá gbé fún yín envelope lọ́tún envelope lósì ẹ jọ gbogbo envelope tẹ́ gbà ibo ló bá yín dé sìn. bàbá Mohbad gan tí ò jẹ tó yín tí ò rí nǹkan kan gbà lọ́wọ́ ọmọ yẹn ó wá ń dánjú yín lọ nísìn ó wá bẹ́tà yín báyìí. ọlọ́run ò kì í sí lẹ́yìn àṣebi ọlọ́run ò sí lẹ́yìn ìkà. E, Baba Mohbad ó wá bẹ́tà yín dànùdànù ó lù good jù yín lọ gbogbo owó tẹ́ ẹ gbà mílíọ̀n mílíọ̀n láyé ń sọ tẹ́ ẹ gbà ẹ jọ ṣé Wùnmí ò pín fún yín ni <laughs> ó ga ọ ya Mohbad ìwù tó yẹ kẹ́ ẹ sún ọ̀já àrùn yín láti ìgbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ kẹ́yìn àtọkọ yín sọra yín di ọ̀kan ẹ ẹ kọ́kọ́ fira yín ṣe lẹ́yà ẹ kọ́kọ́ ṣe oríṣiríṣi kò sí nǹkan tẹ́ ẹ sọ tán fún bàbá yẹn kò sí kò sí nǹkan tẹ́ ẹ ṣe tán pẹ̀lú àwọn tàbálà kẹ̀kẹ́ yín àti wùnmí kò sí nǹkan ẹ tún sọ sọ sọ lórí kíní nǹkan kò gbọ́dọ̀ dóòsì nǹkan kò gbọ́dọ̀ ṣọmọ ọmọ mi nǹkan kò gbọ́dọ̀ ṣe mí ẹ bá mi sọ fún dóòsì o nǹkan kò gbọ́dọ̀ ṣe lìyàmù o nǹkan kò gbọ́dọ̀ ṣe wùnmí o ìyàwó ọmọ mi ni ṣé kò wá ṣèyàwó ọmọ yín mọ́ sìn nísì ya Mohbad máa fẹ́ béèrè DNA test àbí <laughs> ẹ̀rù ọlọ́run bá mi òkú Mohbad yìí ní agbára kò jẹ́ kí gbogbo yín sinmi ó ti lẹ́ẹ̀ni sinmi <laughs> ẹ̀rù ọlọ́run bá mi o ohun tó bá pinnu lọ́kàn rẹ̀ kò sẹ́dá tó o lè dá dúró. <laughs> ẹ̀rù ọlọ́run tó ní ibà tó tó rẹ ọlọ́run ìyá Mohbad <laughs> ẹ fìtìná tí ayé bàbá yìí ẹ jọ níbo lowó yẹn wá wà lẹ́nu gbogbo owó tẹ́ ẹ gbà original million million tẹ́ ẹ gbà <laughs> Million, million, láyé wí mílíọ̀n Million, láyé sọ bàbá Mohbad gan tí ò gba million, million. ó bẹ́tà gbogbo yín by far by far. dànù dànù ló fi bẹ́tà yín sí <laughs> wọ́n ní dírámà àti ìsìyà Mohbad <laughs> ọlọ́run ọba o ó mà tóbi lọ́ba o <laughs> ṣé bó o ṣe tóbi tó lélẹ́yìí àyílẹ̀ ṣe tóbi tó olúwa o ọlọ́run gbogbo ayé ọlọ́run ló ní kán má dákẹ́ ọlọ́run ló ní káwọn tó ń sọ̀rọ̀ má dákẹ́ wọn ọlọ́run pa bàbá yìí lẹ́nu mọ́ kòkòrò tí í jẹ̀gbá kòkòrò tí í jẹ̀fọ́ abẹ́ sábẹ́ ìgbà abẹ́ ẹ̀fọ́ ló wà ló máa ń sọ ni kòkòrò tí ń jẹ yín ara yín náà ló wà àwọn alágbára ayé àwọn ni wọ́n parapọ̀ ẹ ti wá bá wọn jẹ ìgbà tó yẹ kẹ́ ẹ tètè pariwo màmá tó yẹ kẹ́ ẹ sọra yín dọ̀kan mi tí ẹ mọ̀ bóyá street Mohbad yẹn ló ń fọ street gbogbo yín ìgbà kan náà ni Kàrímọ́ pẹ̀lú yín ó yá. Kàrímọ́ gbàs gbòs gbogbo gbà gbàs gbòs ó di wuṣọ atayanyan ẹ̀yin àti wùmí ni ṣe bílẹ̀ Mohbad lẹ ti lọ ń kó oríṣiríṣi <laughs> wùmí bojú yín jẹ́ màmá ọmọ tẹ́ ẹ kàn tẹ́ ẹ fọ̀já àrán kàn ẹ rí pẹ́sẹ̀ ń wọlé ó wá bojú yín jẹ́ ó ṣojú yín yamayama ẹ wá ń ké lórí social media Eh? ẹ wá sọ pé regret pé join hands pẹ̀lú Wùmí ẹ bá ti mọ̀ kẹ lọ bá bàbá Mohbad bàbá Mohbad bẹ́tà Wùmí ẹ ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni bá a bá ń jà bí ká kọ́kọ́ èè ṣe bíi ti kú ẹ mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ lọkọ yín ń dà fún ẹlẹ́dàá Mohbad tí ò ní jẹ́ kí gbogbo yín ráyé gbé tí ò ní jẹ́ kẹ́ sinmi ló ní kán lọ wù padà because tó bá ṣe bẹ́ẹ̀ tí wọn ò bá wù á ti bẹ́ á ti gbàgbé ẹ̀ ṣùgbọ́n ẹlẹ́dẹ̀ o ó ti sọ ó ní tí Wùnmí bá pa òun tàbáwọn ẹbí ẹ̀ bá pa òun ó ní wọn ò ní nísinmi ẹ jọ ṣé Wùnmí ti nísinmi láti láti ẹ̀ ẹ kúrò lẹ́sìn àjọkẹ́ níbo gangan ni Wùnmí gangan ti ní sinmi láti láàsì àti ah, ìwọ̀nù òtútù àti bẹ̀rẹ̀ kàtà láti láàsì ẹ̀ ẹ sọ ọjọ́ tí Wùnmí ní sinmi fún mi ó wá ń sáré láti bìkan síbìkan síbìkan síbìkan tó jẹ́ pé tó bá yá adániwáyé gbogbo gbogbo ẹ̀ máa tún yànkan yànkan ni money, money don finish <laughs> that is why they scatter ó dàbí pé wọn ò fún ya Mohbad lówó o ilé Mohbad ah, àwọn òbí wa mà níṣẹ́ ṣe o àwọn ọmọ náà a ní láti máa finú àwọn òbí wa a ní láti finú wọn àwọn òbí wa ẹ̀ka lè má mi. wọ́n wá ń kó ẹrù Mohbad wọ̀lọ̀wọ̀lọ̀wọ̀lọ̀ wọ́n wá bojú ìyá Mohbad jẹ́ gbogbo owó tó gbà nígbà wọn tó ń torí ke àti ìyàbọ̀ gbogbo wọn gbogbo owó tó ń dá gbà yẹn tó gbé àkáǹtì síta tó ń dáwó ẹ kúrò lẹ́mà mọ́mí Ìyábọ̀dé Ọmọlẹ́wà ẹ kúrò lẹ́mà mi owó tó ń dá gbà yẹn ẹ ta ló kó gbogbo million million. ṣe bọ́n ní one hundred and kìíní kan ni one thousand ni wọ́n dá one hundred and kìíní kan mílíọ̀n náà dá ibo lówó yẹn wà sójú wa ṣáà ni bàbá oní abrakadada bàbá tó ń ṣe mírèkù oyè mẹ́fun àbí kí ni máa yẹn jẹ́ sójú wa ló ṣe fún yín ten million bíbá ẹ̀yin méjèèjì lẹ́jọ́ gbà ẹjọ́ ṣe é ti ná <laughs> gbogbo àwọn ìtọ́ni kan máa dá fún òkú Mohbad gbà yẹn last year táwọn celebrity gbogbo èèyàn dá sí ìyá ń bo ló wà tójú wa ṣáà ni àwọn kọmíṣánná àwọn sẹ́nítọ̀ náà wá gbẹ́ envelope fún yín wọ́n ẹ̀mẹ̀ẹ̀mẹ̀ gbogbo ìgbà yóò dùn mọ́ yín ẹ̀ẹ̀rọ tí pọ̀ mọ́ yín ṣaláìsí ihun tẹ́ ẹ fẹ́ jẹ nígbà yẹn lẹ̀wọ̀ after. ohun tẹ́ ẹ fẹ́ jẹ nígbà yẹn lẹ̀wọ̀ after mo sọ nǹkan kan nígbà yẹn màmá ẹ mọ̀ ọjà ẹ mọ̀ pé ìyàtọ̀ wà láàrin ọmọ mi ni àtìyàwó ọmọ mi ọmọ mi ni ọmọ àǹtí mi ni ọmọ àbúrò mi ni ìyàwó ọmọ mi ni ọkọ ọmọ mi ni àti ọmọ mi ni ẹ ṣe ẹ gbọ́ dáadáa màmá ọmọ mi ni ọmọ tẹ́ fi inú ara yín bí. <laughs> sorry for the gods nítorí ọ̀táwọ̀ ẹ̀ka lẹ́wàá mi ìyà tó wà nínú ọmọ mi ni abẹ́ mi ni mo fi bí èmi ni mo dẹ̀jẹ̀ lé lórí ó yàtọ̀ sí ìyàwó ọmọ mi the difference is clear one thousand key percent clear ni ọkọ ọmọ mi ni ọmọ àbúrò mi ni ó yàtọ̀ sí ọmọ mi ni ọmọ bọ̀dá mi ni. ó yàtọ̀ sí ọmọ mi ni ìyá àjàrà bùkà ẹ mọ̀ pé ọmọ yín Mohbad yẹn bẹ́ẹ̀ ṣe ń pè é Mohbad jọ mo ní ìdí five million mo ní ìdí hundred thousand mo ní ìdí fifty thousand tó ń fún yín nǹkan tó ń pè ní ẹ̀jẹ̀ nìyẹn. ẹ̀jẹ̀ ìyá èèyàn nìyẹn òbí èèyàn òun nìyẹn o bẹ́yìn ṣe máa pe Mohbad ẹ lè ẹ́và pe mi bẹ́ẹ̀ tẹ́ ẹ bá pe Mohbad lẹ́ẹ̀kan tí ò bá sówó lọ́wọ́ ẹ̀ á máa bẹ̀yìn ni èmi ni mo mọ̀mọ́ máa tọ̀nà tẹ́ ẹ bá pe Mohbad lẹ́ẹ̀kan ojú mi rè mo ní kàtá ìní náà ló bẹ̀rẹ̀ o òtútù wà òtútù ti bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ tẹ bá pe Mohbad lẹ́ẹ̀kan màmá ah hello Mohbad mo máa nídìí nǹkan báyìí ni mo nídìí kinní kan ni ìdán tó yọ ọlọ́wọ́n kọ mi ọlọ́wọ́n á ràn ẹ́ lọ́wọ́ ọmọ kinní kan ọmọ ọgbà ọmọ àwo tẹ bá máa fi sá lọ sá bọ̀ sá tẹ fi sá lọ sá sá sá tẹ sá lọ sá bọ̀ tẹ tẹ forí kẹ̀ sí. Si tí ò bá ní owó yẹn at that moment ẹ eh? á ní mọ́mì ok ẹ fún mi nígbà báyìí máa ṣe fún yín ẹ ṣe sùúrù máa fún yín ṣe gbọ́ á fi yín sọ́kàn ṣùgbọ́n tẹ́ ẹ bá pe Wùmí lákọ̀ọ́kọ́ Wùmí mo máa nídìí five hundred thousand tó bá wò pé àyè ah, ọkọ mi ni ọmọ wọn ti kú kinní kan kinní kan tó bá rọ́jú fún yín ní five hundred yẹn tàbí tó bá fún yín ní three hundred thousand tí mọ́mì kò sówó lọ́wọ́ mi ẹ gbà kẹ́yìn náà ẹ lè ẹ bà pé tẹ́ ẹ bá máa fi pé ẹ̀mẹ́ta ó lè ṣayé ní blọọkì straight tẹ́ ẹ bá máa fi pé ẹ̀mẹ́ta sẹ́ẹ̀mejì ó lè má gbé kọ́ọ̀lì yín mọ́ a máa sọ fún yín kò sówó kò dẹ̀ sí nǹkan tẹ́ ẹ lè ṣe kò sí ẹ̀ lè tọwọ́ bọ̀ lápò torí pé the difference is clear ìyàwó ọmọ ni ó yàtọ̀ sí ọmọ yín <laughs> ọmọ titi yín gangan gangan tó jẹ́ wípé òun ni transformer transformer yàtọ̀ sí generator o òun ni transformer tó faná fún gbogbo àdúgbò tó faná tí gbogbo wọn múná mbẹ ẹ ọmọ yìí ni transformer tí mò ń faná mbẹ Mohbad ẹ ọ Liam oúnjẹ mbẹ ẹyin jẹ mbẹ bí ò ti ẹkọ sọ́dọ̀ bàbá púpọ̀ ẹkọ kan ó ń tóró sí ibẹ̀ mánéjà Mohbad ń jẹ sẹ́kítírì ẹ̀ jẹ igbá ń jẹ àwọn báńdì àwọn kírì ẹ̀ wọ́n jẹ bẹ̀ lọ́ọ̀yà wọ́n gbà bẹ̀ ẹnìkan ṣoṣo ẹ́ ọ̀rẹ́ oníkálukú wọn ìyá wọn mú ìyá wù mí wọ́n mú táǹbẹ̀ àwọn kàrímọ́ wọ́n mú ń bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan lóríṣiríṣi ọmọ títí yín gangan nìyẹn ò transformer ògo àgbáyé ṣe mí láńgẹ́lì ṣe mí láláàánú fún gbogbo ènìyàn ọmọ ti yín nìyẹn o ẹ wá wò ẹ wò wò wò wò wò wò wọ́n wá mú áńgẹ́lì titi yín ẹ wọ́n mú aláàánú titi yín ẹ rojú kalẹ̀ wọ́n ṣe pẹ́ mọ́ yín lọ́wọ́ <laughs> ẹ jọ ṣé nígbà tí ibi tẹ́ ẹ bá ti ń fa omi tó ti gbẹ kílẹ̀ tún fẹ́ rí fà ọ. Oh ẹ lè rí nǹkan kan fà mọ́ ṣé ẹ ráwọn tó ti fà lára Mohbad yẹn ẹ má expect pé ẹ má máa pè wọ́n níṣẹ́jú ìṣẹ́jú ó ti yàtọ̀tọ̀ síra wọn wọn ò ní dá yín lóhùn ewu tó pa yín pọ̀ ti kúrò ń bẹ̀. ẹ mélòó ni bàbá Mohbad abẹ́yìn lẹ́ti pé Davido ẹ mélòó lẹ́ti pé ya mọ̀ ya wùn mí pé ya kìnnìkan kìnnìkan owó ìyàtọ̀ ti wà ń bẹ̀ màmá torí ẹ̀ lọ́mọ ọmọ ẹni ò kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì ẹ̀ sí ń bẹ̀ fún ẹ ṣe Mohbad bó ṣe wọ̀nyí èyí tó bí mi nínú jù nígbà tó lọ fẹ́ ṣe DNA test hmm. tí Mohbad bọ́ ta òun kọ́ lòun bí fún o òun kọ́ òun bí fún o òun lẹ́yìn. ẹ ibi tẹ́ ẹ lọ lẹ́nu. anniversary wọn yìí ó pín sí ìpele méjì now àwọn kan fẹ́ lo one year anniversary làní wọ́n fẹ́ lo àkókò yẹn láti kó ọ̀rọ̀ jọ lórí ọmọ twenty six years tí bá kọjá tí wọ́n máa ń pè ọ̀rìn ẹ̀ gan wọ́n mi jẹ́ máa bọ́ lójú mi so tí ẹnìkan bá wá pinnu pé opportunity rẹ̀ fóun láti kó ọ̀rọ̀ jọ o máa dẹ́tẹ̀ ebi ẹ̀ máa dẹ́tẹ̀ pẹ̀lú ẹ̀ mhm. àkókò rèé tí a lè rántí pé ó pé ọdún kan àti justice mhm. gbogbo gbogbo effort yìí o tó pinnu láti lu àkókò yìí láti fi kó ọ̀rọ̀ jọ irú bẹ́ẹ̀ ẹ̀tẹ́ náà má ní máa fi wọn tìrọ̀tìrọ̀ ni. dárí àwọn tó ń náwó wọn lórí Mohbad tí wọ́n ṣe pé wọ́n kọ́rọ̀ jọ yẹn rí pé gbogbo àwọn ẹ wo bí màá yìí ṣe wá ń fàyè ẹ wo bí màá yẹn màá yẹn wá ń fàyè sí ya Mohbad ti náwó tán òun ni o tèmi nì ẹ wò ya Mohbad ẹni tẹ́ ẹ ti búlẹ̀ wá kúnlẹ̀ yìí nígbà tó yẹ kẹ́ ẹ yá ẹ̀yà tẹ́ ẹ ti ṣe jòsí o jòsí o josi o josi mẹ́mi sọmọ mi o Ha, so mí o sanwó-olú sanwó-olú jọra mi kalẹ̀ o màmá tinubu Mama tinubu o kí ló ń kọ ìyá tinubu náà <laughs> lórúkọ ìyàwó tinubu rẹmi tinubu rẹmi tinubu ẹ gbà mí o ẹ ṣàánú mi o wọ́n ti bà tèmi jẹ́ o wọ́n ti ṣe gbákan wọ́n ti ṣàwókọ ẹ bá ń sin mohbad o àwọn arúgbó ọjọ́ ọkọ àdàgbà má pààrọ̀ oyè. nígbà tó yẹ kẹ́ ẹ jó ẹ jó ìgbà wa wá ti tán lẹ̀ lẹ́sẹ̀ wàá fẹsẹ̀ ra bilẹ̀ bàràbàrà. ẹ ẹ pé sanwó-olú ń sìn pé ẹ fẹ́ justice fọmọ yín báyìí àbí. etí sanwó-olú gan-an ẹ ẹ ti fi ariwo títí yín ẹ ti fi dí Sanwó-Olú létí àti Rẹ̀mí Tinubu ẹ ti fi dí wọn létí débi wípé wọn ò fẹ́ lè gbá wọn tó ń wájọ́ sísì mọ́ torí pé ẹ ti jẹ́ dòdò ẹ̀ lè sòdodo mọ́ màmá ojoojúmọ́ lariwo yín lórí social media ah Rẹ̀mí Tinubu o màmá Rẹ̀mí Tinubu o Tinubu ah ẹjọ́ o ah ẹ ṣàánú mi o dòsí mi o dòsí mi o dòsí lọ sí ọmọ dòsí lọ sí ọmọ. <laughs> màmá ìsúná dà bàbá dosilosiọmọ dosilọṣẹ tó tán ká ní ní pé nígbà tí bàbá yìí ń ké tọ̀tàn ẹ́ tó ń pariwo pé nǹkan báyìí ni mo fẹ́ tẹ́yìn náà ṣe kí ni tẹ́ ẹ fi mọ̀ ṣọ̀kan ṣé mọ nǹkan tọ́rọ̀ yìí ò ṣe dúró ní ní ọ̀dọ̀ ẹgbẹ́nu síbi ọmọ Nàìjíríà ń gbọ́ yín nítorí pọ̀rọ̀ òun ò ṣèkan ẹnu ìyá Mohbad ò papọ̀ mọ́ ti bàbá Mohbad torí ẹ̀ ni ọ̀rọ̀ yẹn ò ṣe dúró ní ọ̀dọ̀ dádì ẹgbẹ́nu sí Mike gbogbo ọmọ Nàìjíríà ń gbọ́ yín torí ẹ̀ ni bàbá yẹn ò ṣe ríṣẹ́ yẹn ṣe ká ní àwọn méjèèjì jọ fìmọ̀ ṣọ̀kan pé yes nǹkan báyìí la fẹ́ gbogbo ọmọ àgbà Nàìjíríà náà máa gbárùkù ti bàbá náà náà ṣe máa gbárùkù tẹ̀yìn nǹkan tó jẹ́ kí aláàjì oríyọmí hamzat rí iṣẹ́ timothy yẹn ṣe nìyẹn ìyàwó timothy ọ̀rẹ́ ò yàtọ̀ ó ń insist pé inú ibi báyìí ni ọkọ òun sùn ibẹ̀ ló wà ó pe òun àwọn jìjọ sọ̀rọ̀ ó sọ fún òun pò tẹ́ ẹ̀ báyìí báyìí ló wà àwọn jìjọ ríra òun mọ̀ pé bí so ọ̀rẹ́ ò change ó ran iṣẹ́ yẹn lọ́wọ́ ṣùgbọ́n kàkàkà tí títí Mohbad kó ran iṣẹ́ yẹn lọ́wọ́ ìyá Mohbad ń bàjẹ́ ni Rẹ̀mí Tinubu lẹ̀ ń pè kiri ìyá Tinubu tí ò gbọ́ yín Tinubu olú Sanwó-Olú o Sanwó-Olú o gbà mí o Sanwó-Olú ti fìyà jẹ mí o àbá Mohbad jòsí ni o jòsí jòsí lọ kí ló dé kí ló dé màmá òun ló wáá délẹ̀ yìí mò ń bọ̀ ọ́ ṣáàrà àwọn fídíò yìí jọ lé ní inú mi dùn fún yín o inú mi dùn fún yín. lẹ́nu yín. lẹ́nu yín màmá irú àyájọ́ ọ̀la yẹn ká ní kò tí ì sí jà ni màmá afẹ́ lè gbàlù kàn máa jó <laughs> ijó nira yìí lórí social media ká ní kò tí ì sí jà láàrin àwọn àti Wùnmí irú ọ̀la yẹn wọ́n lè ní kí islam tá a wá báwọn ṣe dj kó wá jó fáwọn <laughs> ẹnu ìyá Mohbad láti wá ń gbọ́ nǹkan tí bàbá ẹ̀ bá ti sọ best decision láì ṣẹ̀ṣẹ̀ take yìí ọlọ́run ọlọ́run nǹkan tí bàbá ẹ̀ bá ti sọ. So náà lábẹ́ gé ihun tó yẹ kó máa wà lẹ́nu yín ti pẹ́tipẹ́tipẹ́tipẹ́ ọmọ yín ṣẹ̀ṣẹ̀ wàá fẹ́ pọ́dún kan last week kọ́lẹ́ last week àbí two weeks ago kọ́ ní gbogbo ẹ̀ dàrú lẹ́kẹ́ jáde <laughs> ẹkún ìyá Mohbad fún mi olówó ṣọ́ ni wù mí o. <laughs> Hmm. irọ́ ni irọ́ ni <laughs> ṣé ẹ̀ ń gbọ́ ìyá Mohbad ìyá Mohbad tó bá sọ pé ó ń ṣe anything wọn ò múnú ẹbí yẹn dùn o wọn ò múnú èèyàn kankan dùn wọn lẹ́nu yín ẹ̀yin tó yẹ pé ó yẹ kí bàbá Mohbad máa bí yín pé gbogbo mílíọ̀nù mílíọ̀nù láyé ń wí ó yẹ kẹ́ ẹ̀ kó gbogbo ẹ̀ nísìn kẹ́ ẹ kó wá síwájú bàbá Mohbad pé bàbá Mohbad gbà ọ gbogbo owó tí mo rí gbà lọ́dọ̀ ọ̀hún mi lélẹ́yìí o wọ́n náà ní ìdòwó fún lọ́ọ̀yà nǹkan kan gbà kẹ́ ẹ kó lè e lọ́wọ́. àyà Mohbad ló wá ń sọ pé wọn ò múnú ẹbí dùn ẹ̀yin ò mọ̀ tẹ́ẹ̀tẹ́lẹ̀ pé ẹ̀yin gángangangan ẹ ẹ̀ múnú Mohbad dùn torí ọmọ yẹn ò rí justice ó fẹ̀yìntì yóò fara tì yín ẹ yí ẹ̀yìn ẹ̀ dànù lágbó dànù ẹ pẹ̀lú ẹni tó takò ọmọ yẹn tí ò jẹ́ kó rí justice ṣùgbọ́n spirit ọmọ yẹn le ó kàn yọ yín dànù lọ òṣùṣù ọwọ́ tẹ́jọ́ di báyìí ó kàn yọ yín kọ̀ọ̀kan báyìí ni àwọn ayọ̀ yín tó tẹ́ máa fi kun tẹ́ máa fi kun jàlàjàlà ayọ̀ <laughs> gbogbo yìí àwọn adájú ọgbọ́n ò ní sùn sí ẹ̀ ó ti lóhun ò ní jẹ́ kẹ́ sinmi ó ti ní bọ́n bá ṣe ń ṣe pẹ̀hẹ́hùn lọ́hùn yẹn báyìí òun ò ní jẹ́ kẹ̀sìnmi ẹ jọ̀ọ́ mò ń béèrè ní látijọ́ tí kìíní ti pẹ́ mẹ́ ṣó ti ṣé Wùnmí ti sinmi kí ló wà ń bẹ̀ wọn ò ní wọ́n lọ pa ókè kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ ló di wàhálà ká máa sá lọ sọ́dọ̀ wọn blọblọ from another blọblọ from another blọblọ from one blọ to blọblọ from one block to kí ló ṣẹlẹ̀ ó ti ní ọwọ́ kan nínú ni tí ò bá ṣe pé ó ti ní ọwọ́ kan ìkànnú ẹ from day one tó ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ kò ní sí ah eh, my nigga nah oh, eh, they they they they they they pepper him ah my nigga báwo ló ṣe bá máa pe ọkọ ẹ ọkọ ẹ tó bímọ fún tẹjọ ṣègbéyàwó ní nígà ní nígà nígà ẹni tó ṣe ìgbéyàwó fún tó ṣègbéyàwó fún ẹ ní nígà ah, ó ga ọ mama ẹ ẹ hmm. Hmm. ṣe. ẹ ti mọ̀ pé bàbá ba babaláwo bàbàbà. Ipò babaláwo ba. Eh? Bàbá Mohbad ló láṣẹ o, ipò babaláwo bàbàbà. Eh? Bàbá Mohbad mọ̀mọ́ rẹ̀ jò ipò babaláwo. Ẹ ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé bàbá ni, bàbá ló láṣẹ ihun tí bàbá ẹ̀ bá ti sọ ní fáínà ẹ ní pé Tinubu àfi kẹyà pé Tinubu àti màmá rẹ̀ mi pé Baba, Mama, rẹ̀ mi torí ẹ ti pè yáyé tí ìyáyé gan ó máa máa hó ni yéyéyéyéyé ó yẹ kẹ́ ẹ pé màmá yẹn padà pé màmá rẹ̀ mi o mi ń pè yín mọ́ o mi ń pè yín mọ́ o nǹkan tí mò ń pè yín fún sìn nǹkan tí bàbá yìí ti sọ ọlọ́run bá gbọ́ ọ̀rọ̀ bá ti sọ. i'm so happy for you, Best decision they take, you see. Hmm. Hmm. Hmm. Mohbad ni wá kúnlẹ̀ fún bàbá Mohbad. Ah, Ọlọ́run ọba o. ó tóbi o bàbá o mà tóbi o ó tóbi bàbá o mà tóbi o ẹ ìyá Mohbad ló wá kúnlẹ̀ fún bàbá Mohbad kò sí nǹkan tọ́lọ́run ọbọ lè ṣe Ọlọ́run kò sí bọ inú mi dùn fún wọn to be inú mi dùn fún wọn pé at least at least wọ́n tètè um, how will I say it wọ́n tètè padà ah kàtá yóò ní ṣe yàn léṣe ọlọ́run èèyàn àti ìwọnú òtútù tán o Jésù àti ìwọnú òtútù o ti bẹ̀rẹ̀ báyìí wọ́n tètè padà if not uh, mo dẹ̀ dúpẹ́ lọ àwọn tí wọn ò dákẹ́ tó yẹ pé orí ọ̀rọ̀ yẹn ni wọ́n wà ẹ jẹ́ ń gbọ́ sista gloria máa fọ ilé tí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni gbogbo ìgbà tí gbogbo ẹ̀ ṣe kùrùkùrùkùrù wọ́n ń palẹ̀ mọ́ sàbàlá kẹ̀kẹ́ o. <laughs> Umi umi, gbogbo ẹni tó bá sọ̀pọ̀tì kìíní pé ah, àdúrà kan tí màá ṣe ni pé kán gbàdúrà ru ìyàwó bẹ́ẹ̀ ṣé wọ́n lè gbàdúrà kírú ẹ̀ ṣẹlẹ̀ sí wọn ọ̀pọ̀lọpọ̀ wọn tó wà nídìí kìíní yìí ẹ́ tírú ẹ̀ bá ṣẹlẹ̀ látọ̀dọ̀ ìyàwó ọmọ wọn wọ́n á ti gbára gbogbo wọn sẹ́wọ̀n gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè gbà á ń tẹ́ ẹ̀ lè gbà ẹ máa wá fi kóńgò gàrí ẹ máa fi ké gàrí ẹ máa fi wọ́n fún yàn. ló bá wọn kókè ń bọ ní kámẹ́rà ilé ìwòlọ́pọ̀ kámẹ́rà tí ò fojú rí bọ́ọ̀ wọn ò wá lọ́bẹ̀ láti sọ kókè tá a bá tiẹ̀ rí kámẹ́rà nulẹ̀ títa iná ń gbolo ń sùn sí. Hmm, wọ́n ti jẹ́ fún yín wọ́n pé ń tọ̀ wọ́n pé ẹni tí ó ní ọṣẹ yẹn. fóònù Mohbad bẹ́ẹ̀ bá gbàgbé wọ́n máa rí fóònù Mohbad dì sí i ọ nàìjíríà káì nǹkan tó wàá fẹ́ ṣe wọn ò ní ṣe o tán bá rí fóònù Mohbad kí ni tẹmúlí ẹ telecommunication company kí ló ń ṣe kí ni iṣẹ́ wọn ṣe bára findings ara ìwádìí tó ṣèṣe ni kí ló dé tí wọn ò ti tí wọn ò ti tẹ àwọn yẹn tọ́wọ́ ti tọkọlẹ̀ tí tọ́wọ́ ti tọ́wọ́ ti tọ́wọ́ ti wá ṣe ìwádìí wọn débẹ̀ gbogbo ọ̀rọ̀ tá à ń sọ máa wà rẹ́kọ̀dì gbogbo any cause anything tó bá fẹ́ ṣe fún ẹ ṣé tó bá jẹ́ ọmọ ìkan lára àwọn olórí olórí olórí orílẹ̀-èdè yìí ló kú ah, gbogbo gbogbo communication between Mohbad àti ìyàwó ẹ ìyàwó àti gbá àwọn méjì yẹn nìkan ló need láti track line ìyàwó ẹ àti ti Mohbad contrace ẹ lọ from two years wọ́n á rẹ́ni tó pa mọ wọn lè ṣe wọ́n mọ nǹkan tó yẹ kó ṣe nàìjíríà ṣùgbọ́n wọn torí pọ́ wọ́ àwọn alágbára ti wà bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé nígbà tọ́rọ̀ yẹn kọ́ ṣẹlẹ̀ kí ni Sam Larry sọ ó ti kú dànù ó ti jẹ ilẹ̀ ti jẹ́ all station has been settled all station <laughs> kò síbi tí wọ́n fẹ́ gbé lọ ló ń jẹ́ bẹ́ẹ̀. ọlọ́pàá rò pé bóyá wọ́n ti yọ́ lọ Eh. Hmm. ṣé ṣáà máa bẹ̀rẹ̀ sí tọ́jọ́ wọn ni pé ta ló yọ lọ. ìkọ́ eh, tí mi ta yọ mi sọ yìí mo ti ṣe analysis kámẹ́rà yẹn bí dáadáa wípé even gan àwọn company tó ṣe kámẹ́rà yẹn gangan wọ́n máa tó bá delete tinúlé tó mhm. delete tinúbẹ̀ gan wọ́n lè contact company tó ṣe kámẹ́rà yẹn gangan. bẹ́ẹ̀ ni wọ́n máa ní lọ́wọ́. ó yàtọ̀ sẹ́ ẹ̀ eh, tí kẹ́kọ̀ọ́ mọ̀ sọ. wọ́n máa ní lọ́wọ́. nínú kámẹ́rà dàbí kéèyàn kọ́ ni kéèyàn ní fóònù ṣẹ́ gbọ́dọ̀ mi ṣẹ́gẹ́ tì mí My ṣe my ṣe Come on, sìn what is enabling storage have to see. Camera to capture nìkan kámẹ́rà ẹ̀kọ́ ni wáyà dì n tó ń capture wáyà máa gbé lọ sínú storage ṣẹ́gẹ́ tì mí tí See about that court injunction yẹn carry. bó ṣe yẹ kárin tó bá gba court injunction yẹn ó máa compelli estate yẹn ṣẹ́gbọ́n mi estate yẹn kí wọ́n ṣí kámẹ́rà wọn kọ́ sọ fún ẹni tí in the IT here. Oh yeah, she camera. yẹn lọ sí inú ilé Mohbad níjọba ìbáyìí hmm. ohun tí wọ́n play fún ọlọ́pàá tí mo fura kọ́ play ní pé nígbà tí wọ́n ti di pé wọ́n wọnú ilé yẹn wọ́n rí pé number one àrí bí àpẹẹrẹ pé wọ́n á kí kámẹ́rà sínú ilé hmm. then ọlọ́pàá ní ọgókè tí kámẹ́rà bá wà ń ta tí ò sínú ilé èyí tó máa ta yẹn mo ló stọ̀ sí ọlọ́run mọ̀ Mohbad ló nílé àwọn kọ́ ṣé Mohbad máa lọ jí pé mo ní hard disk cctv ẹ wà kò hmm. sẹ́ni tó lè sọ òótọ́ tí mo sọ jáde pé nínú ilé wa torí pé wọn ò ní security wọn lè ọlọ́pàá ò lè ṣèwádìí lọ́dọ̀ general security estate yẹn ọkọ̀ wọn lè lọ́bẹ̀ pé tó èèyàn tó lè sọ tó jáde pé gbogbo kámẹ́rà tẹ́lẹ̀ nínú oníkálukú wa yàtọ̀ sí ìjọba fún wa rẹ̀ install extra. àwọn ah, èèyàn àmì sáyọmi ànigé ẹ sọ nínú question tó béèrè yìí ẹ ní Mohbad ó wà nínú àwọn landlord association lórí WhatsApp. exactly lára ìwádìí mi ó yẹ má pásítọ̀ yẹn ń jẹ́ kó yé mi pé nísìnyí òun ní àwọn ní gbogbo àwọn táwọn ra lébẹ̀ yẹn àwọn ní whatsapp kan yàtọ̀ tí gbogbo àwọn tó ń gbé inú estate. ṣe bọ́n ní Mohbad kọ́ ló tún nílé <laughs> wọ́n ní òun mi náà kọ́ òun ra lé <laughs> ẹ wò a máa ríran wò lórí ẹ̀rọ ayélujára wẹ́rẹ́wẹ́rẹ́ máa tú wọ́n ní Mohbad kọ́ ló nílé wọ́n fẹ́ ta lé báyìí sìn lórí ẹ̀ wọ́n ti ń kó ẹrù ṣe oríṣiríṣi wọ́n fẹ́ ta lè mọ̀ báyìí tó rà. <laughs> at the end of the day ó ní ibi tí àwọn tó ní ilé wà tóun náà wà bẹ́ẹ̀ ó ní Mohbad wà bẹ́ẹ̀ ó ní tí òun bá dẹ̀ ra lébẹ̀ bí òun ṣe ra òun àti ìyàwó òun táwọn jọra lé ó ní òun ò lè kò yẹ kí Mohbad lè wà bẹ́ẹ̀ torí agẹ́kọ̀ọ́nárì tenants so ohun tó wò wá mọ̀ ni wípé ó lè jẹ́ ilé tó wà náà yẹn òun ló rẹ̀ àmọ́ ó ti ra lẹ́ẹ̀ ní ìsinmi bẹ̀yẹn tó jẹ́ pé èèyàn kan pé àbí méjì ló mọ̀ pa ẹ̀ so tá ẹ bá tá ẹ bá tètè sáré dáadáa kó má jẹ pé lára ilé tó rà yẹn ni wọ́n ti ṣe bàgẹ́rì pé gbogbo dọ́kúmẹ̀ntì mi ẹ̀rọ mi lọ ẹgbà ẹ ṣàkóso mi láṣìírí òun ló fi jẹ́ pé ìgbà tí ṣẹ́gẹ̀tì mi ìgbà tó ti ibi tí mo fi dúró àwọ̀sọ̀ standby lára àwọn níìdì mi tí wọ́n padà dẹ́rùbà tí ẹ sá lọ ó ní èèyàn kan tó wà níbi iṣẹ́ yẹn tí ẹni yẹn contact tó yẹ ká fojú kojú kọ́ kí n kó lóye tó fẹ́ gbà ṣé five million ni kẹ́kọ̀ọ́ sáré kó fún kí n gba kí nìyẹn táìmù yẹn gbogbo ìgbésẹ̀ wa mẹ́sẹ̀gì tá à ń sọ síra wa nu WhatsApp wọ́n dẹ̀ sọ pé o tún ti ṣe báyìí mo máa pósìtì mẹ́sẹ̀gì yẹn wọ́n sọ bíi tí àwọn ọmọ onítọ̀ yẹn wà ní Manchester àti America wọ́n máa pa ogun wọn wọ́n sọ plate number yẹn àgbọ̀nyín hmm. sọ̀rọ̀ wọ́n ní àwọn boys àwọn ti wà nù estate wọ́n dólé wa wọ́n dẹ̀ wá sọ fẹ́ ni ẹ̀ mo ní èmi ọmọ fábíyì mo fi ọlọ́ọ̀bá búra wọ́n bá wọ̀ọ́rì kó gbọ́ gbèmí lọ kọjá ni wá bèbè màá screenshot message yẹn màá gbé sórí new whatsapp nísìn ẹ̀rí màá kọ́ kọ́ bá orúkọ máa yẹn wọ́n blọ́ọ̀kì ẹni ẹni ẹ bá sá lọ ọlọ́run pèsè ẹlòmíì Hmm. torí pé mo ṣe ń ṣe láti alẹ́ àná tí mo ti wà bẹ̀ wọ́n mọ̀ mo ti lẹ́nu mi tí mo bá tí mo bá ta. tó hmm. ohun tí mo wá òpin ti bá ní dákẹ́ kí n bò tó bá ṣe ìwádìí bí mo ń ṣe tí òṣèpọ̀ bí ọlọ́pàá tó bá ti lè bò tó bá ti mọ̀ pé mo kọ́ tó bá ti pa ẹ̀ mọ́ báyìí tó bá ṣèkìní ọ̀pá ọ̀pá ọ̀pá ọ̀pá ti ètí yẹn so mo tún wọ́n síta sí wọ́n mọ̀ pé ọlọ́run máa gbẹ̀yàn kan dìde láláàdúrà tá a máa ṣe ní alẹ́ yìí hmm. máa gbẹ̀yàn kan dìde ẹ̀ẹ́dẹ́gbẹ́ni ẹ tó lágbára ju ẹni tó ń lò lọ́ba sọ pé lábẹ́ bó tilẹ̀ wò kórí ẹ ẹ bypass yẹn ni hmm. ẹ sọ pé mi ni wọn abẹ tó bá bí ẹni yẹn dá ó fọwọ́ padà mi lójú ẹ lọ ṣogbo wádìí sí ẹ àwọn ní ìsọyìn hmm. wọ́n lè máa ṣe wọ́n lè máa gbóòótọ́ ìyá o nàìjíríà lè máa rí òótọ́. sábà hmm. yẹn yé everybody pé sọ. ó yẹ wa bẹ́ẹ̀ ni ó yẹ wa sà ó ti yẹ. tí nǹkan kan bá ṣe o látàrí ohun tí mo sọ yìí torí bẹ́ẹ̀ o ní òótọ́ wà wọ́n tẹ́ẹ̀ bá ti rí nǹkan tó fẹ́ mú lọ yẹn àtọwọ́pá àti kòrónà ọkọ̀ máa fi ọmọ àfi dolú ẹjọ́ lẹ́ni. máa ń lóore pé wọ́n kọ̀ sọ pé charges line charges line ẹni tó ṣèlọ́ngọ o ṣì máa escape àwọn tó wà nínú ilé yẹn hmm. gbogbo àwọn tó wà nínú yẹn mo lè fi pa àwọn tí mo lè pè fún yàgbà ìjọba náà àwọn báyìí báyìí wọn ò gbọdọ̀ escape torí gbogbo ọlọ́jọ́ kò tó pàdé papọ̀ tọ́fìlì pé ọ̀rọ̀ tí mo sọ yìí tí mo fi lè sọ yẹn kọ́ ṣe lé mi. ẹjọ ẹ má gbàgbé o ẹ jẹ́ sáré yà lọ síbi kan tẹ́ ẹ bá gbàgbé gbogbo wa ṣe mọ̀ pé ọjọ́ tí Mohbad tán ànáọ̀sì ẹ̀pó páyìn yẹn Mohbad ò tí ì kú ọ nínú mútọ̀ ọrùn Mohbad ṣe báyìí nínú mútọ̀ àwọn boys méjì ah very dark man ah, ọlọ́run ò ní pa ẹ́ fún wa máa ń try àwọn kan a sì máa ṣe ẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀ ṣé ẹ rá wọn Nigerians wọn ò fẹ́ òtítọ́ wọn ò kì í fẹ́ nǹkan tán lè gbà kó ṣẹlẹ̀ sí wọn ah, Nàìjíríà aburú gan o aburú gan o àwọn bọ̀bọ̀ méjì tí tí wọ́n ń ké ẹ mọ̀ pójú kan ó wú báyìí ìkan lóru ó ṣe rasta tó ń ké mo máa ń mo máa ń mo máa ń mo máa ń bọ́ tó ń ké àwọn méjì yẹn dà ṣe bọ́n náà ti wọ́n ti sá lọ́wọ́ sí nàìjíríà bọ̀ àwọn méjì yẹn tí wọ́n announce ẹ̀ lórí ẹsẹ̀ wọn níbẹ̀ lọ́jọ́ yẹn Mohbad ò tí ì pẹ́ mẹ́ ó possible kó jẹ́ pé abẹ́rẹ́ ni wọ́n fún bọ̀bọ̀ yẹn like ìlú òyìnbó ń sìn oríṣiríṣi abẹ́rẹ́ ló wà oríṣiríṣi oògùn ló wọ́n lè fún yàn ní ìtẹ́ wọn máa fi sun fún three days èèyàn ó wà dáadáa tó dẹ̀ tún máa jí ẹ wò for example sí ta bá ń ṣe operation tó bá yẹ pé operation yẹn máa take bóyá seven hours eight hours kọ́ máa fi ṣe tán ènìyàn ò ní jí kọ́ máa fi ṣe tán ènìyàn ò ní jí tó bá yẹ pé ọmọ akun onítọ̀hún lóorun tó bá rẹ̀ pé kọ́kọ́ ka ibi tó fẹ́ operate yẹn nìkan ni ibẹ̀ yẹn nìkan náà máa pa so kò ní feel pain sí i ní mo á sọ ni pé lọ́jọ́ yẹn gangan gangan lẹ́sẹ̀ ẹ mọ̀ pé kámẹ́rà turn sí ọ̀dọ̀ ẹni yẹn ibi tó ti ṣe mo bá rẹ mo bá rí i mo bá rí i sẹ́wẹ́ tó ti ń ké ọrùn bọ̀bọ̀ yẹn mú báyìí bọ̀bọ̀ yẹn ò tí ì kú nínú ilé lọ́jọ́ yẹn wo fídíò mo wo wo mo sọ fún mi mo ní à pé wo kí ni ọrùn bọ̀bọ̀ yìí mí ohun ẹ̀ èmi àti ọkọ mi ṣà ń sọ ni yẹn náà ó ti kú mo ní aṣá mo wo fídíò yẹn wo wo wo pé ah, ọrùn bọ̀bọ̀ yìí ṣèkì báyìí bọ̀bọ̀ yìí ó ti kú kò ju bí a lójú three days ẹ̀ lọ ni veldakun abẹ́rẹ́ sí ní hámà wọn pé ló gbé fídíò yẹn síta máa pọ̀kọ́ mi pé wá wò nǹkan tí mo sọ fún ẹ ah, ṣé mi nìkan mo rí ọrùn bọ̀bọ̀ yẹn ó ṣèkì báyìí kò tí ì kú wọ́n dẹ̀ ti announce ikú ẹ̀ lójú ẹsẹ̀ àwọn bọ̀bọ̀ yẹn dà wọn ò rí wọn o wọ́n fẹ́ tẹ̀ sílẹ̀ wọ́n pàlàpàlàpà. ṣẹ́gẹ́dìrì àti ẹni tó wà ní ìjáàjì security estate yẹn àti ẹni tó wà ní ìjáàjì CCTV. Hmm. ẹ jọ mr yomi. When I tell you Italy is working and it has gone a long way, you think I was joking? iṣẹ́ tó ń ṣe kò ń ṣiṣẹ́ kékeré. àwọn èèyàn wà lórí ọ̀rọ̀ yìí I will still post it on tó ti nọ́mbà yẹn sí mi wọ́n dẹ̀ tún mẹ́sẹ̀gì obìnrin yẹn pé ṣorí kó o fẹ́ gbẹ̀mí ara o tún sẹ́ẹ̀dì nọ́mbà wa o tún sẹ́ẹ̀dì ẹ̀ sílẹ̀ mi fábíyì. Ah, wọn lè jáde bó sí títí ẹ mọ oyè ẹ má bọ wọn ti ẹkọ oyè wọn kọ òwe bí ẹgbẹ wòlé lé títí títí kọlẹ pé mo gbé wà. ṣé ẹ gẹ́ẹ̀tì nǹkan sí bùdá Yomi Sonsi àwọn tó ní kínní ọwọ́ ńlá ló wà ní ọlọ́wọ́ ńlá àwọn ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ra bàtà ọlọ́wọ́ òfò tó yẹ pé adániwáyé máa rọ gbogbo yín lọ́wọ́ pátápátá òkú ọmọ yìí sẹ kò ní jẹ́ kẹ́ ẹ sinmi bẹ́ẹ̀ bá pòórá yín jọba ẹ̀ òkú ẹ̀ máa ń ó máa ṣe yín yàmàyàmà tá a máa fi ró tutù ọ̀rọ̀ àwọn èèyàn ò ní ọ̀rọ̀ justice for Mohbad yìí o spirit ọmọ yìí ó le débi wípé <laughs> no retreat no surrender ni ẹ ṣáà fi ojú ẹni ebè yìí ẹ fi wọ̀n no retreat no surrender ni ṣẹ́rí àwọn tó wà ń di ẹ̀ nìyẹn o ní bọ̀dá Yomi sọ o. báwo ni wọ́n ṣe mọ̀ àwọn ẹni tí bọ̀dá Yomi sọ yìí. wọ́n búlọ̀kì ẹni ẹni ẹ bá sá lọ ọlọ́run kò pèsè ẹlòmíì torí pé mo ṣe ń ṣe láti alẹ́ àná tí mo ti wà bẹ́ẹ̀ wọn mọ̀ mo ti lẹ́lòmíì tí mo bá tí mo bá ta tó ohun tí mo wá rò pé ti bá ní dákẹ́ kí n bò tó bá ṣe ìwádìí bí mo ń ṣe tí òṣèkó bí ọlọ́pàá tó bá ti lè bò tó bá ti mọ̀ pé mo kọ́ tó bá ti pa ẹ̀ mọ́ báyìí ló bá ṣèkìní ọ̀pá ọ̀pá ọ̀pá ọ̀pá tiẹ̀ tiẹ̀ yẹn sọmọ yẹn two hundred thousand wọ́n mọ̀ pé ọlọ́run máa gbẹ̀yìn ọkọ dìde lálẹ́ àdúrà tá a máa ṣe ní alẹ́ yìí ó máa gbẹ̀yìn ọkọ dìde ẹ̀ẹ́rì bẹ́ẹ̀ ni ẹ tó lágbára ju ẹni tó ń lò ló bá sọ pé lábẹ́ bó tilẹ̀ kórí ẹ ẹ bypass yẹn ni ẹ sọ pé mi ni wà bẹ́ẹ̀ tó bá bí ẹni yẹn dá ó fọ padà mi lójú ẹ lọ ṣe kó wádìí sábà yẹ yé everybody pé ó ti yé mi. ó yẹ wa bẹ́ẹ̀ tí nǹkan bá ṣe mí tí nǹkan bá ṣe mí látàrí ohun tí mo sọ yìí torí bẹ́ẹ̀ gan ni òótọ́ wà wọ́n bẹ́ẹ̀ ti rí nǹkan tó fẹ́ mú lọ yẹn àtọwọ́pá àti kòrónà ọkọ̀ máa fi ọmọ àfi dolú ẹjọ́ lẹ́nu. Hmm. wàá mú lóde pé wàá kọ̀ sọ pé charges by charges by ẹni tó ṣe gangan ó ṣì máa escape. àwọn tó wà nínú ilé yẹn gbogbo àwọn tó wà nínú yẹn mo lè ti pa àwọn tí mo lè pè tó yẹ wọn náà àwọn báyìí báyìí wọn ò escape torí gbogbo ọlọ́jọ́ kò pàdé pàpọ̀ pàpọ̀ tó hmm. fi lò pé ọ̀rọ̀ tí mo sọ yìí tí mo fi lè sọ ẹ̀kọ́ ṣeré fún mi ṣé ẹgẹ́ nìyí àti ẹni tó wà ní ìjáàjì security estate yẹn àti ẹni tó wà ní ìjáàjì CCTV. ẹ jọ Mr. Yomi. When I tell you somebody is working and he has gone a long way, you think I was joking. Iṣẹ́ tó ń ṣe kò ń ṣiṣẹ́ kékeré. So please, we appreciate you. Well done. Gbàgbé mẹ́sẹ̀gì yẹn ní kàn mú kàn ní goosebumps ní ìlú kò sí. Gbàgbé mẹ́sẹ̀gì yẹn máa ṣẹlẹ̀ sí Ṣẹ́ngbọ́mi. I will still post it on my page because I have to post it. Nígbà tó ṣe ẹni ẹ̀dọ́ pé Peter Yomi ṣé mo gbébi tẹ́wọ̀ ayẹ́ wọ́n ti mọ̀ pé wà ń bẹ̀ hmm. ẹ̀wọ̀n kan tó sẹ́ni sí mi tẹ́ni ẹ̀rẹ́ sí wọ̀ tó ti pàdé lẹ́ẹ̀kejì mo ní nọ́mbà wo lọ́ fi sẹ́ni ẹ̀ tó sẹ́ni nọ́mbà yẹn sí mi wáyé wọ́n dẹ̀ tún mẹ́sẹ̀gì obìnrin yẹn pé sori kúrò sílẹ̀ o fẹ́ gbẹ̀mí ara yẹn o tún sẹ́ni nọ́mbà wa o tún sẹ́ni ẹ̀ sí lọ́mí fábíyì ah wọ́n dẹ̀ jáde o bọ́ sí títì yẹn pé ó yẹ ẹ má bọ̀ ó ti ẹ̀kọ́ ó yẹ wọ́n kọ̀ wọ́n bí ẹ pé wèrè lé títí títí kọ́ lórí pé mo gbé wà fún bẹ́ẹ̀ ṣé ẹ ọ̀rẹ́ta wọ́n lọ́run tún bá mi ṣe pé ẹni yẹn mo ti rí yẹn ní àti a day before the other person tó wà lẹ́sítẹ̀tì náà tó ti fún mi ní information because wọ́n rí mi alẹ́ ni mo wọlé síbẹ̀ so ká lójú mọ́ money, pass mọ̀ kókó ti débẹ̀ ní ìdẹ̀bẹ̀ anybody shout so ọlọ́run pé physical ni mo rẹ́ni yẹn quietly tó fún mi ní gbogbo lowdown. Hmm. àbí ẹ̀rí ó lágbára báyìí. ó lágbára o sister Gloria. thank hmm. you for watching please don't forget to share love and like. ó ní agbára. Hmm ẹ ṣe gan mr mu ìwà ẹ bá wa continue láti máa protect the south ṣe gan. ìtẹ̀wé iná tó ń bọ̀ ọ́ tó bá ṣe àti àwọn tó wà níbi ẹ̀. ẹ jẹ́ kó sínú ara yín for now ẹ jẹ́ kó kó wà nínú. àní gbogbo ẹ̀ tẹ́ bá gbé sínú tó bá ti wáyé wáyé sí tó bá ti lè gbé tó sọ́sítà àwọn ọlọ́pàá ìmọ̀wá yìí máa tún sẹ́ni wọ̀nyí tó bá jẹ́ kọ́ ṣe kàfé mi. báwo lè lọ́ọ́ fi ṣe ìgbésí lọ́ọ́ bá máa tún sí. ẹni tẹ́tọ́ pé wọ́n ti ń wákàtí tó kúrò nílé yìí ṣé ìfọlọ ọgá bíṣọpù wà òkè àbí báwo. ó general ni general ni bàbá ọmọ náà so pẹ̀lú lọ́yẹ̀ sọ kó má lọlé kò lè lọlé báyìí sí kò lè lọ ẹsẹ̀ stéètì yẹn. àbírú wàhálà wò lélẹ̀. so ó lè lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ bá ń bá kú. àwọn alágbára. mr yomi oga o ẹ máa yọ̀ǹda máa yọ̀ǹda yìí ìkọ̀ èmi ti fẹ́ máa lọ. jọ́sọ̀ please protect yourself o. a lè sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn o ọwọ́ náà gbogbo ẹ̀ wà. òun ló jìṣẹ́ jìyà lórí wọn òun ló mọ bó ṣe rí ẹni tí ò bá tọ́mọ ò lè mọ bó ṣe rí ẹni tí ò bá tọ́mọ kò lè mọ bó ṣe rí lára torí wípé bàbá Mohbad ló jẹ ìyà lára ṣe ń ta wọn ló ṣe mọ lọ́wọ́n a pé ah èèyàn kankan sọnù ṣùgbọ́n ìyá Mohbad kan ló. Lo ẹni tó ń ṣiṣẹ́ lórí ọmọ ló máa mọ̀ pé ah, nǹkan sọnù lọ́wọ́ òun nǹkan sọnù lọ́wọ́ òun wò ó ní agbára ọmọ wo ò ní kúkú òjijì lágbára lọ́wọ́ ọlọ́run àwọn ògo inú ilé wa wọn ò ní kúkú òjijì lórúkọ jésù ọlọ́run ò ní fún àwọn ọmọ yín ní ìyàwó ìyàwó tó máa rán àwọn ọmọ yín lọ ọ̀run alákeje ọkọ tó máa rán àwọn ọmọ yín ọmọ yín obìnrin lọ ọ̀run lójijì ọlọ́run ọba ò ní kúkú gbé wọn pàdé ara wọn wọn ò ní mọ́ra dépèdépò pọ́n máa befriend ara wọn lágbára lọ́wọ́ ọlọ́run torí eléyìí ẹ̀kọ́ ńlá ni bá a bá ń jà kò ń ṣe bíi ti ká kú ọ̀tọ̀ níjà ọ̀tọ̀ ní kínní ó bá dérò nǹkan báyìí ẹ̀pọ̀ awọ́pọ̀ ìjẹkújẹ ìyá Mohbad àtẹnujẹ ya Mohbad